وأن محمد عبده ورسوله ونفهم الله الله وباتي ولا جوا في أيه ni ìdájí tòní àbí ọlọ́run Allah subhanahu wa ta'ala orí tí ó ń bẹ nínú oṣù yìí kí ọlọ́run Allah subhanahu kó mọ́ fi fún ẹnì kọ̀ọ̀kan wa rò jẹ́ kí ìpín orí Ramadan kó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lálàáfíà lálàá àkí gbogbo àwọn olólùfẹ́ ọ̀rọ̀ ọlọ́run pátápátá pé kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dàkún kó mú wa dúró kó lè san wa ní ẹ̀san olóore kó jẹ́ kí a gúnlẹ̀ ayọ̀ ọlọ́jọ́ kan sórí asọ́nà láti kó àlẹ́gbà Muhammad àwọn alẹ́ àti àwọn sọ́ọ́bà ọlọ́run fún àbánikẹ́wọ̀n. bákan náà gbogbo ẹni tí ó gbé àníyàn dáadáa níbi ẹ̀sìn ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run ọ̀sán san oníkálukú wa ní ẹ̀san rẹ̀. àárọ̀ tó ní lágbára lọ́wọ́ náà ibi tí a ti máa tẹ̀síwájú ó náà ni àwọn nǹkan tó máa ń bàwẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti máa ń gbọ́ àwọn àlàyé nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó dájú wípé òǹkálùkù àwòtún lékún ní ìmọ̀ sí yóò máa jẹ́ lazimatul faid lazimatul faida fáwọn tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò sì máa jẹ́ fáyidà tó lè kọ́bà fún àwọn ata ẹ̀sẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn máa ń sọ pé ó bá àwẹ̀ jẹ́ léyìí tí ó sì sí àkọọ́lẹ̀ fún bákan náà ni nǹkan míì tí ó bá àwẹ̀ jẹ́ táwọn èèyàn ó tọ̀ sí mọ́ bí ara nǹkan tó bá àwẹ̀ jẹ́ òun náà ló wà bí ní láyé tààlà á sọ àwọn díẹ̀ níwọ̀n bá olùbàjẹ́ wípé oníkálukú wa lè lákìyèsí lórí ẹ̀sìn eléyìí tí a ń ṣe abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ó kí ó gbà á níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa. àwọn àfa tọ́mọ́sọ̀ nípa mubtilatu siyam àwọn nǹkan tó bá àwẹ̀ jẹ́ wọ́n á pín sọ́nà méjì ó ń bẹ nínú nǹkan tó yẹ pé ó bá àwẹ̀ jẹ́ tó sì já pé bó ṣe bá àwẹ̀ jẹ́ yẹn òun tiẹ̀ kọ̀dọ́wù lèèyàn ó ṣe lórí ẹ̀ kọ̀dọ́wù ni wípé táwọn yẹn bá fi bàjẹ́ èyí ó san àwọn yẹn padà ni kì í ṣe pé èyí ó ṣe kàfàrà lórí ẹ̀ nínú àwọn kan yìí tó já sí pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káléèyàn ó bá mumi àbí ó jẹun lẹ́nu tó rántí pé òun gbàwẹ̀ àmọ́ tó wò pé eh, kò ní mí nì èèyàn lè mumi àbí èèyàn lè jẹun àwọn afáìsì ní kò láwọ̀ ẹjọ́ náà fa alẹ́ ilẹ̀ kọ́bọ̀ kò láwọ̀ ẹjọ́ yẹn yóò sì san ìtanra rẹ̀ padà kí lè rí ilé ìyá nígbà Muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn afáwọn kankan ní mọ̀fọ́wọ́mù mọ̀kànlẹ́fà torí pé hadithi àbí òrèrè ọ̀bẹ àlàrà anábìnrin mọ̀ nínú sí àwọ̀ wọ́ sọ ìmú ẹni tó bá gbàgbé nígbà tó ń gbàwẹ̀ lọ́wọ́ fa akala àwòṣẹ́rìbà ló bá jẹun tàbí ó mú mi lọ́sàn-án àwẹ̀ ó ti gbàgbé ànábì ní fàlìyòtè má sọ̀rọ̀ mọ́ irú ẹni kó máa gbà wẹ̀rẹ̀ lọ <clears throat> fa inama ata'ama Allahu wa sata'u nítorí jẹ́ yìí ó wu ọlọ́run bá ló fún jẹ tó bá yẹ kó ń jẹ ló jẹ tó yẹ kó mi náà ló mu wà á kọ́ ọwọ́ sakọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala òun náà ló fún olómi ẹ̀wọ̀n bákan náà ẹbí tó bá já sí pé ẹni tó gbàgbé ànábì bá ní ó máa gba àwẹ̀ lọ ó fi hàn pé ẹni tó bá jẹ́ pó bá mọ̀ọ́mọ̀ jẹun lọ́sàn-án àwẹ̀ àbó ó mọ̀ọ́mọ̀ mumi lọ́sàn-án àwẹ̀ fún àlẹ́ ìlkọ́dọ̀ torí pé n tá à ń ṣàlàyé ẹni tó mọ̀ọ́mọ̀ jẹun ànábì wá sọ fún wa pé ẹni tó bá gbàgbé nígbà tó ń gbààwẹ̀ tó bá jẹun tàbí tó mumi ànábì sallallahu alaihi wasallam fàlẹyò tí má sọwọmọ o àwẹ̀ rẹ̀ yẹn tó bá gbà á ànábì ni kò mọ gbà lọ bẹ́ẹ̀ kódà kò ní kọdọ òwò tí yóò san torí pé ó gbàgbé ló fi jẹun àbí ó gbàgbé ló fi mumi. ó fi hàn wípé ẹni tó bá jẹ́ kó bá mọ̀ọ́mọ̀ ṣe léyìí ni òun tiẹ̀ kọ̀dọ́ òun ni yóò san yóò san àwẹ̀ ọjọ́ yẹn padà ẹyọ kan yẹn náà ni. ẹ̀ẹ́dùn sọ pé ọ̀nà méjì làwọn afá kún sí alákọ̀ọ́kọ́ òun náà ni abala èyí tá à ń sọ yìí àwọn kan tó yẹ pé èyí ó ṣe kọ̀dọ̀ òwúlé lórí wọ́n ní afá ni pé tó bá já sí pé èèyàn mọ̀ọ́mọ̀ gẹ́gẹ́ bá nàbí ṣe sọ sallallahu alaihi wasallam ó bá wá súnmọ́ ìyàwó ẹ̀ ni tó bá yẹ kó bá máa mọ̀ àbó ṣèèṣì súnmọ́ ìyàwó rẹ̀ èyí òwò kò jẹ́ àwọn afẹ́sìn ọ̀rọ̀ pé méjì lọ́dọ̀ wọn àwọn kan sọ wípé tó bá jẹ́ kó bá ṣèèṣì ọ̀tọ̀ àbí tó bá gbàgbé ọ̀tọ̀ tó bá kó mọ̀ọ́mọ̀ wọn ni fa'alẹ́ ilẹ̀ kọ̀bọ̀ wal kafara. a sì náà sọ wípé kàfàrọ̀ nìkan òun náà léyìn ó ṣe wallahu a'lam wa a'lam ilé ìtòrin lẹ́dọ̀ àníbà muhammad sallallahu alayhi wa sallam òun náà ni hadith ọkùnrin tó lọ bá àníbà sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah ahlakt ilé òjíṣẹ́ ọlọ́run mo mọ̀ wọ oko parun ànábì ní ma ahlakaka kí ló mú ọwọ́ oko parun kí ló mú ọ kí ló sọ ọ dẹni tó wọ ọkọ parun anabi sallallahu alaihi wasallam obìnrin rẹ̀ báyìí lọkùnrin wa sọ pé waqa'tu ala imra'ati mo mọ lọ báyàwó mi ṣe lọ́sàn-án àwẹ̀ mọ́ ni anabi wa sallallahu alaihi wasallam gbalasẹ pé kó lọ bọkùn lọkùn ẹrú kó lọ bọ òkun lọkùn ẹrú sallallahu alaihi ọkùnrin ní òun ní ànábì sallallahu alaihi wasallam pé kó lọ gba àwẹ̀ oṣù méjì tẹ̀lé ń tẹ̀lé tí ò ní yàpọ̀ tí ò ní tí ò ní fipá tí ò ní fipé ní yóò dá láàrin ọkùnrin ní òun ò ní ní kápá láti ṣe bẹ́ẹ̀ nítorí pé àwẹ̀ oṣù kan òun ní ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tóun bá tún wá fẹ́ gba oṣù méjì bóun ni ó ti wá rí ànábì ní kó lọ fún aláìní ọgọ́ta kó lọ fún lóúnjẹ ọkùnrin ní òun ò ní nǹkan tó ń fi fún aláìní lóúnjẹ wọ́n fà yẹn lọ́wọ́ oná gbé apẹ̀rẹ̀ dàbí dùn wọn abánibọ̀ àṣàṣàlà ànábì ní máa gbé lọ lọ fi tọ́jú àwọn ará ilé rẹ̀ àwọn onímọ̀ sọ pé kò túmọ̀ sí wípé ọkùnrin yóò ní san àwẹ̀ padà kò ní san kàfàrà yẹn padà ní gbogbo ìkápá bá ti bẹ lọ́dọ̀ rẹ̀ yóò san yóò san kò sínú ọba ṣùgbọ́n tó bá pé èèyàn bá gbàgbé àwọn onímọ̀ sọ wípé gbogbo ohun tí èèyàn bá gbàgbé ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó yá fi ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà ẹ̀sìn fẹ́ pé nínú làákàyè tiwa èèyàn ò pé èèyàn ṣe é gbàgbé irú ẹ̀ èèyàn ṣe é gbàgbé kó ń gbàwẹ̀ títí tí ó fi wá di wípé àjọṣepọ̀ wáyé láàrin wọn àtàrà lé rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀kan náà wà fásitì wípé nàfíìtùkà wà nẹ̀síyànù mọ̀gòtà faroni awùwàlù náà sí nasi náà sí oní náà sí ìtúkà tí n bá gbàgbé rẹ̀ mọ́ fi ṣèbínú. fas nisiyanu mokuta farun ìgbàgbé ní tí wọ́n mọ̀ ń sàmójúkú rẹ̀ fẹ́ rú ni nítorí pé inna awùwàlà náà sí awùwàlù náà sí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ èèyàn òun náà lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbàgbé kí sọ ànábì adam lẹni àkọ́kọ́ ànábì ádámù náà lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbàgbé ó wà nù sọrí bukhari nígbà tí mo bukhari gbà wá pé ànábì muhammad sallam sọ wípé nígbà tó lọ dá ànábì ádámù ọlọ́run ra ní gbogbo nǹkan tí ó jáde lára ànábì adam gbogbo ẹ̀ wá bọ́lẹ̀ lára ànábì nínú gbogbo wọn avec une àbí kí n sọ wípé bíi nǹkan góòdì nínú wọn mọ́ ṣe wàá dà á lẹ́yìn ànábì Ádámù wá rí pé ìmọ́lẹ̀ àwọn kan tàn ju àwọn kan lọ pàṣẹ àlà alayhi salatu wassalam ànábì Ádámù wá béèrè wípé àwọn wo nínú àwọn àrọmọdọ́mọ mi yìí tí mọ́lẹ̀ wọn tàn ju tàwọn ẹgbẹ́ wọn lọ wọn sọ fún ànábì Ádámù pé àwòláyé al-anbiya min abnahika àwọn wọ̀nyí àwọn ànábì ọlọ́ nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ ni ànábì adamu wá kà nàkásí kan eléyìí tó wá nàkásí yẹn wá ń béèrè wípé kí n lórúkọ eléyìí wọ́n sọ pé èyí tó nàkásí yìí nabiyullahi dahud ànábì dahud ni ànábì adamu wá béèrè wípé mélòó lọ́jọ́ orí tọ́nà wọn fún tí ó lò láyé wọ́n á ní sì tù ọgọ́ta lọ́nà nǹkan fún a àdàbí adamu ni ó kéré kán bá kọ́lọ́hún fi kún ọjọ́ orí rẹ̀ ni kódà ànábì adamu ní kódà tó bá jẹ́ pé nínú ogójì nínú ọjọ́ orí òun ìní wọn fi kún ọjọ́ orí ànábì dahud bó ṣe wáá sọ báyẹn ọlọ́run wa ń yọ ogójì ọdún nínú ọjọ́ orí ànábì adamu alayhisalaam kan fi kún ọjọ́ orí ànábì dahud ọ̀rọ̀ bá wà bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ ti jẹ́ kí ádámù ó mọ̀ wípé yóò lo ẹgbẹ̀rún kan láyé ìgbà tí ádámù wá pé nine sixty fàjá àwọn mọ́lákùlì mọ́ọ̀tì mọ́lákùlì mọ́ọ̀tì wá dé ànábì ádámù wá ń sọ fún mọ́lákùlì mọ́ọ̀tì pé ó kù ogójì ọdún tó máa lò mọ́lákùlì mọ́ọ̀tì ní kàlà kò rí bẹ́ẹ̀ ó ti pé iye ọdún tó lò láyé ànábì ádámù ló bá bẹ̀rẹ̀ sí ó ti gbàgbé ló bá bẹ̀rẹ̀ ìyàn pé kò sí nǹkan tó jọ mọ́lákù wá ṣàlàyé fún un pé níjọ́ kìíní àná ìwọ fúnra rẹ ló tọ ọlọ́dọ̀ náà pé ogójì ọdún nínú ọjọ́ orí rẹ tí wọ́n fi kún ogójì ọgọ́ta ọdún ìkan nínú àwọn rẹ tí ń Dawud ànábì sọ pé fanasiya Ádámù ànábì Ádámù ti gbàgbé fanasiya òun ló bí pé gbogbo ọmọ ànábì ádámù pátápátá wọn máa ń gbàgbé ànábì ní fàjádàlà Adamu ádámù alayhi salam ó jiyàn ànábì ní ló fà á tó yẹ kó gbogbo ọmọ ànábì ádámù pátápátá náà máa ń jiyàn ìgbàgbé àwọn àfààní kọ̀díyà ìgbàgbé tó bá ti jẹ́ pé ìgbàgbé ni lèèyàn bá fi súnmọ́ ìyàwó rẹ̀ wọn ni kọ́ àwọn àfààní kọ̀dọ́ wo àwọn kan kódà kò ní ṣe kọ̀dọ́ ibi tánàbí sọ níbi ọ̀rọ̀ tánàbí sọ pé mọ́nàfíà wàhùwà sọ ìmọ̀ ẹni ó bá gbàgbé nígbà tó ń gbàwẹ̀ lọ́wọ́ fa akala àwòṣẹ́rìbá ó bá jẹun tàbó mu mi fa ìnàmọ àtàmọ ọ̀nà ó wọ́sàkọ́ ọlọ́run ọba ló fún lóúnjẹ yẹn àbí tó fún yẹn ó ní bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ kó gbàgbé àkíkọ̀tà ní ti pàápàá bí gbàgbé tó bá fi súnmọ́ ìyàwó nínú tó bá àwẹ̀ jẹ́ ṣùgbọ́n tó yẹ pé èèyàn bá wá mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí wá tó pè fún kàfàrọ̀ gẹ́gẹ́ bá ti sọ síwájú nínú nǹkan tí ó bá àwẹ̀ jẹ́ tó já wípé ó san àwẹ̀ yẹn padà nínú ẹ̀ ta amúdòlẹ́kọ́ yìí tí èèyàn bá mọ̀ọ́mọ̀ tọwọ́ fọ̀nà fún lápẹẹrẹ kan yẹn ni wá tọwọ́ bọ ọ̀nà ọ̀fun kókó kópọ̀ lẹ́nìyẹn wá rí pé látàrí bẹ́ẹ̀ ó wá bì téèyàn bá fi bì báyẹn ààwẹ̀ yẹn ti bàjẹ́ tó bá jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ ni. ẹ̀rí eléyìí nínú hadith àbí orin àtọ̀rọ̀ jàlá ni ó ó ní àlebọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé mandara àwọ alqai'u ẹni tí èébì bá gbé falaysa alaihi qada èébì bíi ló wá bì ànábì ní laysa alayhi qada wa man istaqa'a amdan falyaqdi àmẹ́ni tó bá jẹ́ pé fúnra rẹ̀ ló mọ̀ọ́mọ̀ tọwọ́ bọ̀nà fún lèébì bá fi jáde ànábì ní irú ẹni ilé yìí yóò san àwẹ̀ padà sallallahu alayhi wa alihi wa sallam. èèyàn gbọ́dọ̀ máa gbàwẹ̀ lọ́wọ́ kó wá mọ̀ọ́mọ̀ tọwọ́ bọ̀nà fún kí ibi wa jáde téèyàn bá fi ṣe bẹ́ẹ̀ àwẹ̀jọ́ yẹn ti bàjẹ́ èyí ó dẹ̀ san padà nínú àwọn kan tó yẹ pé ó bá àwẹ̀ jẹ́ ṣùgbọ́n sí pé èyí ó padà san padà nínú ẹ̀ òun náà ni alihaidu wọn ni fas níyàn bá ń gbàwẹ̀ bọ̀ látàárọ̀ lóbìnrin fàhádọ̀ tí ló bá rí haidọ̀ nínú ibi tí a ti ṣìnà sí àfún àwọn obìnrin pé kí wọ́n fi ìbẹ̀rù ọlọ́run kún ẹ̀sìn wọn kásìmọ̀ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nígbà tí ó ń yàrá ìlú al ọlọ́run ní ma yakhfa alayhi shay'un fil ardi wala fis sama ní nǹkan kan lókè sánmà àbí nílẹ̀ nǹkan kan ò pamọ́ fún Allah subhanahu wa ta'ala nǹkan kan ò pamọ́ fún Allah subhanahu wa ta'ala so ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó kù ṣẹ́jú márùn ó kù ṣẹ́jú mẹ́wàá tí àlùfáàjáre ó là tálfàjárì ó là òun náà ni obìnrin ó rí háídọ̀ rẹ̀ ni ó sì rọra pamọ́ra àwẹ̀ tòní lókùsẹ́jú márùn-ún sórí tẹ́nìkan kan ò bá mọ̀ farabbuka a'lam farabbuki a'lam ọlọ́wọ́ bá rẹ̀ ó mọ̀ nínú tó bá àwẹ̀ jẹ́ kéèyàn ó mọ̀ pamọ́ra tí ò yẹ kó pamọ́ra òun náà ni pé ẹ̀yin obìnrin tó bá ti dàsìkò yẹn yóò lé lóòótọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé wípé bọ́lá ọba yìí ṣe alámọ̀rí nìyẹn gbogbo tẹ bá dẹ̀ ṣe pátápátá òun náà kò lẹ́bàá lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allahu subhanahu wa ta'ala haidọ̀ bó ti wulẹ̀ kúrẹ́ àkókò ṣẹ́jú kan àwọn ẹjọ́ yẹn ó ti bàjẹ́ káwọn obìnrin ó páyọ̀ ọlọ́run àlámọ̀rí tójú ẹnìkan kan ò tó òun náà ni àlámọ̀rí yẹn ọlọ́ọ̀bà Allahu subhanahu wa ta'ala yóò mú wa dúró nínú tó bá àwẹ̀ jẹ́ ẹrú ó ṣe ìtanràn lé lórí nínú ẹ̀ tààmùdó al-istimna nígbà pé ní istimna olólóyìn mú pé ní masturbation ọkùnrin a máa ṣe obìnrin náà máa ń ṣe àlè istimna masturbation tí èèyàn bá fi masturbate tí àtọ̀ tó máa ń jáde lára ọkùnrin ní ti pàápàá tó bá jáde àwọn onímọ̀ wọ́n fi rìnlẹ̀ wípé àwọ̀ ẹnìyẹn ti bàjẹ́ fa alẹ́ yìí alkọ̀bọ̀ ó dọ̀rọ̀ yẹn kó tún àwẹ̀ ẹjọ́ yẹn gbà nínú àwọn nǹkan tó bá àwẹ̀ jẹ́ àrídàtú anil islam ìyẹn ń gbàwẹ̀ lọ ó dẹ̀ change mind ẹ̀ pé òun ò ṣe islam mọ́ dèmọ̀jára rẹ̀ pé ó gbérú àníyàn pé òun ò ṣe islam mọ́ àwẹ̀ ẹjọ́ náà ti bàjẹ́ kìí sáwẹ̀ nìkan ló bàjẹ́ lásìkò yẹn gbogbo sẹ́ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nuzrat al-sumar ọlọ́run sọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam walaqad wuhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna amaluk wa la takunanna min al-khasirin la in ashrakta tó o bá fi gbèrò pé òsìn ọlọ́wọ́ bá máa fẹ́ máa sin nǹkan tó o bá fi dá lábàá pé òun lọ sin nǹkan tó yàtọ̀ sí ọlọ́wọ́ bá la yahbatanna amaluka gbogbo sẹ́ẹ̀rẹ̀ ó bàjẹ́ wa la takunanna min nítorí máa ń ba fẹ́ jẹ́ àrídà kódà àwọn àfáà ní pé kálẹ̀ yẹn ṣàlùwàlà tán ilé yẹn bá ronú pé òun ò ṣe islam mọ́ yẹn bá mú lọ sọ́dọ̀ mọ́mù náà bá ba sọ pé ah, ìtẹ́kìlá ìwọ ọkùnrin yìí bẹ̀rù ọlọ́run irú ìlú àṣetọ́nù olúwa fẹ́ yá ọ̀nà yìí tó fẹ́ kọ ẹ̀sìn ọlọ́run bá lẹ̀ lọ́ba sọ pé dà òun dẹ̀ ti gbọ́ ṣe ẹ̀pá sọ pé ó ti ṣàlùwàlá tán àwọn onímọ̀ sọ pé àlùwàlá tó ṣe yẹn kò lè fi kírun yóò lọ tún àlùwàlá ṣe wípé àrídà tó rídà péyàn ò ṣe islam mọ́ ó ba iṣẹ́ téèyàn ti ń ṣe ó bàjẹ́ irú èèyàn yẹn tó bá jẹ́ pé àwẹ̀ ló bá ń gbà lọ́wọ́ yóò tún àwẹ̀ ìjọ yẹn gbà bákan náà ni méjì àtúntò ìfútọ́ àníyàn pé òun ò gbà àwẹ̀ mọ́ lónìí téèyàn bá fi gbé pé òun ò gbà àwẹ̀ mọ́ ó ah, ní afáà ò gbàwẹ̀ mọ́ bò a'udhu billahi minash shaitanir rajim ní ọba ṣe nà sí àfọ̀n òun lọ jẹ́ ní bóun ṣe ń lọ yìí nà afá mọ́ ṣe bẹ́ẹ̀ àwọn afá ni pé pẹ̀lú àníyàn tó gbé yẹn àwọn ẹjọ́ yẹn ti bàjẹ́ nínú tá a gbọdọ̀ ṣe àti anábà Muhammad sallam anábì ní innama al-a'malu binniyat wa innama likulli imri'in ma nawa gbogbo ntọ́ni kálukú tó bá gbà lérò ni yóò fi máa jẹ́ ni yóò máa jẹ́ ẹ̀san tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí yóò máa san àbí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àṣetán tó máa ń wọṣẹ́ tó máa ń bá fẹ́ jẹ́ kó mọ́ra yìí lọ́dọ̀ ẹnìkan kan wà. nínú mọ́sálà tó máa ń dá yẹn láyẹn lẹ̀ lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé pé àlìjìmọ́ níní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹni lọ́sàn-án àwẹ̀ òun nìkan ní ọ̀nà kan dondo táwọn ẹlẹ́gbà bàjẹ́ kéèyàn ó san kàfàrà lórí ẹ̀ ọ̀nà kan tó yẹ pé àwẹ̀ ẹ̀ bàjẹ́ èèyàn ó wá san kàfàrà àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé èèyàn ó gba ọgọ́ta tó bá yẹ pé àwẹ̀ ló ń tì í bá mú yóò gba ọgọ́ta yóò sì tún gba ẹyọ kan lé a sì nínú àwọn onímọ̀ tó sọ pé ọgọ́ta yẹn nìkan òun ni yóò gbà

ànábì wa sọ fún pé halitẹ́yìn tó rọ́pọ́bá tàkọ́há só o lẹ́rú tó lè lọ bọ́lẹ̀ sallallahu alaihi wasallam tó pé ẹrú tànàbí ní kò ṣe yẹn kàfàrà nìyẹn ọkùnrin ní òun ò ní ìní o ní kápá kó o àwọn oṣù méjì ní tẹ̀lé tẹ̀lé ànábì ò sọ pé só o kó o àwọn oṣù méjì ọkùnrin tó ní òun ò ní kápá fàhálítẹ́jìdò ìtààmù fìtínà mìskínà rẹ́rí pé ọgọ́ta èèyàn tánàbí ní kó lọ́ọ́ fún lóúnjẹ yẹn déédéé oṣù méjì náà ni ní tẹ̀léńtẹ̀lé ọkùnrin tó fèsì pé láà pàṣákàtà nàbí yìí sọ̀rọ̀ náà àṣẹlá ṣebí ànábì wa sọ̀rọ̀ náà àṣẹlá kò bá ṣàlàyé fún pẹ́tọ̀ lọ gba ọjọ́ kan gbogbo ìgbàkígbà tó o bá ti wá láǹfààní láti lè bọ́ ọgọ́ta èèyàn kò wá ṣe bẹ́ẹ̀ tó pé àwọn onímọ̀ sọ wípé lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n gbé dàbídò wá bá nàbí ànábì ni máa gbé lọ lọ fi bọ́ àwọn ará ilé rẹ̀ ànábì ò fi kún wípé kó gba ọjọ́ ẹyọ kan yẹn mọ́ sallallahu alaihi so ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ tá a fi ń sin Allah subhanahu wa ta'ala òun náà ni pé kàfàrà òun ní ọrùn irú èèyàn yìí àwọn onímọ̀ wọ́n ní tọkùnrin yóò bá ṣe kàfàrà ṣé obìnrin náà ṣe yóò ṣe kàfàrà nígbà pé àwọn méjèèjì àwọn ni wọn jọ ṣe ìlòpọ̀ láàrin wọn a rí pé nínú hadith yìí Ànábì wa sallallahu kò sọ wípé obìnrin ó ṣe kàfàrà ìdí nìyẹn tó jẹ́ pé ọ̀rọ̀ pé láàrin àwọn onímọ̀ àrínú àwọn onímọ̀ sọ pé obìnrin náà ó ṣe kàfàrà tiẹ̀ bẹ́ẹ̀ la rí nínú àwọn onímọ̀ sọ pé kàfàrà tọkùnrin ó ti gbé tóbìnrin Allahu a'la wa a'lam. ọlọ́run má jẹ́ kí a rí irú ìṣẹ̀lẹ̀ báyìí tí ó kó wa sínú àwọn oṣù méjì tẹ̀léǹtẹ̀lé tó bá fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí gbọ́dọ̀ lá láàrin àìgbọ́dọ̀ lá yẹn ó pàtàkì òun náà ló fi ń jẹ́ kàfàrà ẹ̀rí pé ńgbà táwọn ẹbí ẹ sọ ṣàárọ̀ yìí ní mọ̀tátà àbí àìní oṣù méjì tó tẹ̀léra wọn nǹkan kan gbọ́dọ̀ lá láàrin àbí ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala kó fi àgbóyè ẹ̀sìn kó fi yé wa ọ̀rọ̀kọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ kàfàrà níbi ọ̀rọ̀ ààwẹ̀ ọ̀rọ̀ tí ò ráyè ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ òun tọkùnrin bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án ààwẹ̀ fa alayhi al-kafara bá a ti ṣe léyìn ló yẹ ká mọ àwọn àlámọ̀rí kan tó yẹ pé kò ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n bóyá oníkálukú níbi èrò àti àìbèrè lọ́wọ́ àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ó ní ò ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n tá a máa ń sára fún <clears throat> nígbà tí a bá ń gbàwẹ̀ lọ́wọ́ nínú ẹ̀ òun ni kéèyàn sùn lọ́sàn-án kára rẹ̀ wá tutù nígbà tí ó bá fi jí ilé ò ba àwẹ̀ jẹ́ torípé ànábì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábì máa ń lájọṣepọ̀ pẹ̀lú àwọn aráalé rẹ̀ nígbà tí alifájáre ó bá ti là ṣe pé lẹ́yìn ìgbà tí ànábì bá ṣe pẹ̀lú aráalé rẹ̀ tán ànábì ó ṣẹ̀ṣẹ̀ wá jẹ sàhóòrù nígbà tí ànábì bá jẹ sàhóòrù tán alifájáre ó ti là alifájáre ó ti wá là tán kánàbí wa sallallahu alayhi wa kó wá sílẹ̀ إلي وأن حديث يا عائشة وأم سلمة مما أخرجه الإمام البخاري أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنوب من أهله ànábì ó ti lájọṣepọ̀ lọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ àlùfájàrí ó sì là lẹ́yìn ìgbà tá àlùfájàrí bá là tán yẹ̀gùtẹ́sílú wọ̀yẹ̀sọ ànábì ìgbà náà sallallahu alaihi wasallam ànábì wà ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀ yóò sì gbàwẹ̀ ó fi hàn wípé tó bá jẹ́ pé ìyẹn bá possible ẹni tó wulẹ̀ wá sùn tó wá lálà pé òun àtìyàwó òun àwọn ń lájọṣepọ̀ lójú oorun yẹn ló ti lálà tó bá jí padà nǹkan kan ò sàwẹ̀ rẹ̀ yóò dìde yóò sì mọ́ra gẹ́gẹ́ bá a ti mọ́ mọ́ra tí wọ́n bá ṣẹlẹ̀ nínú tí ó bá àwẹ̀ jẹ́ tọ́pọ̀lọpọ̀ náà tí wọ́n máa ń rò tá a máa ń rò pé ó bá àwẹ̀ jẹ́ tẹ́kíbílù zàwùjá tí ọmọ bá ṣàrọ́tù ha in amúnà al-imna téèyàn bá lè fẹnu kò ìyàwó rẹ̀ lẹ́nu tó bá sì lè fararò ìyàwó rẹ̀ níwọ̀nba tára ò ní tutù eléyìí ó ba àwẹ̀ jẹ́ nínú nǹkan tí já sí pé àwọn èèyàn máa ń scare off láti ṣe bẹ́ẹ̀ nínú hadith ìyàwó Aisha radiyallahu anha oní àlẹ́gbọ̀n muhammad sallallahu alaihi wa sallam káàna rasulillah sallam yuqabbiluni wa huwa sa'imu wa ana sa'ima ànábì máa ń ni sí mi òun ń gbààwẹ̀ na náà ń gbààwẹ̀ náà hadith yẹn wà lọ́dọ̀ Imam Bukhari ó fi hàn pé ààwẹ̀ gbígbà kò kọ́ wípé kọkùnrin àti obìnrin ní ẹlẹ́tọ̀ ara wọn kan fẹnu kóra wọn lẹ́nu nínú nǹkan tí ó bà àwẹ̀ jẹ́ ni. nínú hadithi jabir bin abdullah ó ní umar bin khattab ó wá sọ fún àníbọ̀ muhammad sọ̀rọ̀ ọjọ́ kan ó ní ashashtu yawman ó ní jọ yẹn umar ń dá àwọn lẹ́kọ̀ọ́ wọ́n ní ashashtu yawman níjọ́ kan lára àwọn bá sì gbé onífàkọ̀bẹ́lìtù wọ ánà sọ ìm mo bá fẹnu kò yàwó mi lẹ́nu wọ ánà sọ ìm nígbà mo dẹ̀ ń gbàwẹ̀ onífàjìtù rọ̀ṣúlẹ̀ lọ́yìn sọ̀rọ̀lá àṣàlá fàkúlùtù mo wá bá nàbí mo sọ pé yá rọ̀ṣúlẹ̀ àṣàlá àtúlẹ̀ yàwó má àmọ̀ràn àbìmá ìrẹ́ ń fi ọlọ́run mo mọ̀ dá ńlá lónìí mo mọ̀ dá ní ńlá ànábì ní wà má hùwà kí ni ńlá tó dá kúlùtù umaru ni mo wá sọ fún àwọn kọbáltù wa ànàṣọ ìm mo mọ̀ lọ́wọ́ fẹ́nu kò yàwó mi lẹ́nu mọ́ ni nígbà tí mo sì ń gbààwẹ̀ lọ́wọ́ ànábì ní àrọ̀ àìtà lẹ́wọ̀ tàmọ̀dìmọ́ta mínàlìmá ìrẹ̀ ọmọ yẹ̀mí ọ̀rẹ́ rìn kankan ká sọ pé nígbà tí o bomi sẹ́nu tó o ṣe omi ṣukuṣukuṣuku tó wá tú kalẹ̀ òní ìdá ńlá yẹ̀dọ̀ umaru ní ìyẹn ò sí kankan ànábì ní fàfíìmà kí á lọ wá ń sọ pé o dá ńlá sí o dá ńlá kankan eléyìí kò sí nínú àlámọ̀rí tọkùnrin ò lè ṣe pẹ̀lú ara ilé rẹ̀ abiola ọba allah subhanahu wa ta'ala kò fi àgbọ́yé ẹ̀sìn kò fi ìwà ẹ̀sìn ò rọrùn níwọ̀n bá bọ́ńbálùkù bá ṣe gbìyànjú láti lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn nínú àwọn alámọ̀rí tẹ́ pé kò bá àwẹ̀ jẹ́ bíbìn láìlà ayé ìkọ̀ yóò á tún mọ sọ díẹ̀ níbẹ̀ lọ́la kó tó di pé á tẹ̀síwájú àwọn ọ̀rọ̀ yìí alhamdulillah kò sínú àwọn ọ̀rọ̀ tó tuntun mọ́ ṣùgbọ́n bí ká máa tún gbọ́ òye rẹ̀ yóò mọ iye wa sí bákan náà ni pé ó ń bẹ nínú àwọn ọmọ ìyá wa tó já sí pé àwọn òsì nínú ẹni tó ti ń dára kọ ìmọ̀gbọ́rọ̀ náà ìmọ̀gbàláyé ẹ̀sìn tẹ́lẹ̀ tọ́nà ọba aláṣọ àtàlà sóṣẹ̀ṣẹ̀ sàánú wọn àgbogbo àwọn nǹkan yìí náà òun làwọn náà bùkátà fi kán mà gbogbo àwọn nǹkan yìí mà òun làwọn náà bùkátà fi kán fi sin ọlọ́wọ́ aláṣọ subhanahu wa ta'ala nínú àwọn sálàfù olùmọ̀ àwọn náà sọ̀rọ̀ pé à ń jẹ́ pé nǹkan tó gbajúmọ̀ láàrin àwọn sálàfù amr ibn shuraibi ó ní ibn mas'ud kana yubashiru mar'atahu bi nisfi nahar wa huwa sa'im ó ní abdullah ibn mas'ud radiyallahu anhu a máa fararo ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ wa huwa sa'im ó sì ń gbàwẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Saad bin Malik òun náà fúnra rẹ̀ a máa fẹnu kò ìyàwó rẹ̀ wọ́n wọ̀ sọ ìlú ìyàwó Aisha radiyallahu anha wọ́n bí léèrè wípé ma yahillu li rajuli min imra'ati sa'ima ọkùnrin tó ń gbàwẹ̀ kí ló lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ́sàn-án gan kọ́lá tí kullu shay'in illa al-jima' kò sí nǹkan tó lè ṣe papọ̀ lẹ́yìn tí wọ́n gbọ́dọ̀ ṣàfipọ̀ gbogbo eré téèyàn ó bá báyàwó èèyàn ṣe tó bá jẹ́ pé mọ̀níyò eléyìí àtọ̀tọ́lọ́ máa ń dá ẹ̀dá látàrí tí ó bá fi sọ kalẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ̀ra fún un ṣùgbọ́n kò ń ṣe bíi ni pé ká pa àwọn ìyàwó wa tì ẹni tí bùkátà bá ń pẹ́ ah, jẹun wú obìnrin yìí lórí àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó yẹ pé ààwẹ̀ ń bọ̀ náà wọ́n sì yàwó gbogbo orú àwọn kan yìí kó mọ̀ hàn ara rẹ̀ kó mọ̀ mú nǹkan pèlele fúnra rẹ̀ àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní àdínú yusuf ẹ̀sìn nǹkan tó simple ni so ẹ̀sìn rọrùn níwọ̀n bá bá gbọ́yé oníkálukú bá ti ṣe mọ́ bíbí láì fàálà àwọn kan míì tó yẹ pé kò bá àwẹ̀ jẹ́ àmọ́ tó yẹ pé wọ́n máa ń sọ fún wa bí ẹni pé ńlá ńlá ńlá ni àtúnmẹ́nu bá lọ́la بإذن الله الحي القيوم أقول ما تسمعون أستغفر الله لي ولكم من كل ذنب وصلى على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته